الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá nábì wa muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe irun ní ìrọ̀rùn fún wa ọlọ́run mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa àbí ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba alágbára gbogbo nǹkan tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ń bẹ̀rẹ̀ wájú ọlọ́run ọba wa ọlọ́mọsá fi lé wa lọ́wọ́ èyí tí ó jẹ́ ìbànújẹ́ fún wa tí ó jẹ́ ìṣòro ọlọ́run ọba wa ọ̀rọ̀ tí a ń bá lọ ní àná nípa al-munasabatu bayna hijrati nabiyyi muhammadin sallallahu alaihi wasallam wa hijrati nabiyyillahi musa alaihi salam kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin ìfìlúlẹ̀ tí anabuwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi ìlúlẹ̀ àti ìfìlúlẹ̀ anábíwá Musa alayhi salatu wasalam àwọn méjèèjì kana min anbiya illah wọ́n wà nínú àwọn anábí ọlọ́wọ́n bá wa ayyadahumallahu ayyadahumallahu bi nasrihi wa tayidihi ọlọ́wọ́n bá ó gbé ìrànlọ́wọ́ dìde fún wọn ayyadahumallahu ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ lérí ọ̀tá wọn ọ̀tá Musa òun náà ni Faraon ọ̀tá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni àwọn kèfèrí Maka ìfúnga ẹbí anabi wà nínú wọn Abu Jahal inú ẹbí anabi ni ẹ̀gbọ́n baba anabi ni òun náà wà ní ara wọn ọ̀tá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam faraawuna àtàwọn ọjọ́ rẹ̀ àwọn lọ́ta musa àwa wò pé ìjìra anabi kò ní maka lọ sí madina kí ló fà á kí ló fà á tí anabi wa musa aleyhi salatu wa salam tó náà fi kú ní egypt tí ń gba Palestine lọ àṣepọ̀ tí ń bẹ láàrin ìjìra méjèèjì yìí òun náà ni pé wọ́n fẹ́ fi ìjọ́lọ́wọ́n bá rinlẹ̀ ìfi ìjọ́lọ́wọ́n bá rinlẹ̀ yìí kò kì í tẹ́ èṣù lọ́rùn àtàwọn ọmọ rẹ̀ kò tẹ́ Fáráò lọ́rùn àtàwọn àjọ ẹ̀ torí Fáráò náà ti sọ pé bàdà a'udhu billahi minash shaitanir rajim ana rabbukumul a'la èmi ni ọlọ́wọ́n bá yín tó ga jù kò sì rí bẹ́ẹ̀ táwọn bá fẹ́ ṣe àṣìkáàrì tabaru kù ńlá máa wí subahana rabbi al-azim tábà fèrè kan lè ń kọ́ subahana rabbi al-ala mímọ́ fún ọlọ́run ọba tó ga jùlọ Fìràwọ́nà wa ní àlá yẹn òun gan ní ọlọ́run tó ga jùlọ ana rabbukumul ala léyìí tí ò rí bẹ́ẹ̀ asàlàyé díẹ̀ lánàá nípa ìrìn àjò anabi Musa aleyhi salatu wa salam nípa bí ọlọ́run bá ṣe là á kúrò lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀sìn gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀tá àwọn òjíṣẹ́ ọlọ́run imma an yatuba inú kó túbá kó tó jáde láyé wa imma an yu'adhibahu bí ó ti túbá yẹn ìtòkù ní pé ọlọ́run jẹ́ yẹn kullu man aada awliya Allah gbogbo ẹni tó bá ní òun tó wọn iṣẹ́ tó wọn máa ṣe ni pé àwọn òjíṣẹ́ ọlọ́run ìlò wọn máa bá jà àwọn òjíṣẹ́ ọlọ́run ló wọn máa fara ní imma bil qawl bóyá pẹ̀lú ọ̀rọ̀ aw bil fi'l àbí pẹ̀lú iṣẹ́ action ọlọ́run fi ni inú hadith kudusi ó ní rẹ̀ Muhammad ọlọ́run bá ní mani aadali waliya ẹni bá ní wòlíì ọlọ́run olùpèpè sójú ọ̀nà ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ń lòun fẹ́ múlẹ̀ ní tó wọ́n máa bá jà áádàálí wàlíyàn ọlọ́run bá ní ẹni tẹ́ bá mú kan nù wọn tó lóun ọba bá wọn sọ̀tá fákọ́dé áádàn tó hó bil harbi èmi ọlọ́run ọba ní ìbàjẹ́gun ọlọ́run ṣe wá lọ́ta àwọn ẹni ọlọ́run ọba o Fáráò ó dìde lé pẹ̀lú àwọn ọmọ ọjọ́ rẹ̀ ó sì kó àwọn ọmọ ogun one point six alifu alifin wasitumia bí ọmọ ogun yìí ṣe pọ̀ tó Musa àtàwọn ọjọ́ rẹ̀ wọ́n ní wòjọ ọgọ́rùn-ún mẹ́fà péré lọ ọgọ́rùn-ún mẹ́fà nínú one point six walakin nata ayidala àmọ́ àránṣẹ́ ọlọ́run wọ́n sọ̀rọ̀ lọ́à ìrànlọ́wọ́ ọlọ́run ó wà pẹ̀lú àwọn ọgọ́rùn-ún mẹ́fà yìí fagalabahum wọ́n sì padà borí wọn. nítorí pé bẹ́ẹ̀yẹn bá ti ń bá ànábì ọlọ́run ọba jà àbáwọn òjíṣẹ́ ọlọ́run àwọn máa ń dákẹ́ ni ọlọ́run ni ẹ dákẹ́ ti yín faqad aadhantuhu bil arbi èmi gan fúnra mi ní ìbàjá nítorí tí wọ́n ti ń bá àwọn ànábì ọlọ́run jà àbí máa ń bá àwọn òjíṣẹ́ ọlọ́run jà ó díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni ó sì fẹ́ bá ṣe ọlọ́run jẹ́ ọlọ́run wà nígbà kan bá ṣe òun ìsèmtì ń tọ́ ṣẹlẹ̀ sí anabi wa musa yẹn náà òun náà ló tún ṣẹlẹ̀ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi jókòó maka náà ni kò sí kọ bẹ́ẹ̀ nìkan kan jà anabi ò ní wàhálà pẹ̀lú ẹnìkan nílùú maka kọ́dà àwọn kòfààrọ̀ àwọn kẹfẹ́rì anabi àmà lọ lè bá wọn àmà sọ̀rọ̀ tútù sí wọn anabi àni kúlù la ilaha illallah ẹ̀yin náà nígbàgbọ́ nínú la ilaha illallah kẹ́lẹ́ jèrè nítorí pé inú la ilaha illallah ibẹ̀ ní ìfọkànbalẹ̀ wà inú la ilaha illallah ibẹ̀ lórí rẹ wà inú la ilaha illallah kéèyàn ọmọ nìkan míì yàtọ̀ sí ọlọ́run ọba tí ń sìn tí ń bẹ̀ tí ń pè tọ́gbára lé nígbà ṣòro nígbà dẹ̀rùn nígbà tí nǹkan rọrùn oníyànpẹ̀ la ilaha illallah anábìíní ẹ̀yin náà gba la ilaha illallah kẹ́sìmì jẹ́ pé ẹ bá fẹ́ sin ọlọ́run ni la ilaha illallah la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tá a sin tó yàtọ̀ sọ́lọ́run ẹ má sin gi ẹ má sin omi ẹ má sin rin ẹ má sin eré bó bá jẹ́ pé àránṣẹ́lẹ̀ ẹ bá ń wá la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tí máa ràn yàn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run tó jẹ́ pé arísìkí lẹ̀ bá ń wá la rasiqa illallah kò sẹ́ni tí sọ̀yàn dolówó tí máa jẹ́ kí arísìkí yàn ọ̀pọ̀ lẹ́yìn ọlọ́run tó bá dé pé ìdáàbòbò lẹ bá ń wá la hafiza illallah kò sẹ́ni tí ń sọ̀yàn lẹ́yìn ọlọ́run ẹ dájú kọ ọlọ́run ọba ẹ kẹ̀yìn sáwọn òòsàn tẹ́ ń sìn níta níbi bá wọn sọ ní jama sallallahu alayhi wa sallam àmọ́ àwọn tá a wí wọ́n wá dìde wọ́n ní arákùnrin tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba yìí àwọn ọba sẹ́ẹ̀ jẹ́ àwọn ọmọ wa sọ̀tá ẹ̀ àwọn ò lè kúrò nínú ilé ọlọ́ni wa ìdíyàmú kúrú bí kàlẹ́dí na káfàrú wà ìdíyàmú kúrú bí kàlẹ́dí na káfàrú ọlọ́ni gbogbo àwọn tọ́jà kẹfìrí wọ́n ń pètè pèrò lèyí sibituka ọ̀yàkùtùlùkà ọ̀yàkùrìjùkà ọ̀yàmùkúrú ni ọ̀yàmùkúrú lọ ọlọ́run bá láwọn kan nu wọn wọ́n ṣe mítìn àwọn ní àwọn ó di ọ̀ táwọn bá di ọ mọ́lẹ̀ sínú yàrá kan ó padà kú síbẹ̀ àwọn kan níbẹ̀ kọ́ àwọn lé ọkọ ní ìlú ni àwọn kan ní ẹ má jẹ́ alẹ́ tá a bá lé ẹnu rẹ̀ dùn wọ́n bá tún délùú míì báwọn èèyàn ṣe gbà fún bí wọ́n tún gbà fún lọ́hùn àwọn kan ní ẹ̀mọ́ tá a ṣe ẹja pa ọlọ́ni gbogbo wọn wọ́n sì jòkó sí inú kọ̀rọ̀ kan tó wọn ọlọ́run rí wọn wọ́n wá kálukú wá mú àìdíà wá bí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ànábì Muhammad ọlọ́run ní bí wọ́n ṣe ń ṣe mítìnì láàrin ara wọn lèmi náà ń ṣe mítìnì pẹ̀lú Jibril bí wọ́n ṣe ń pètèpèrò lérí òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba ní èmi àti Jibril náà àwa náà ń ṣe mítìnì tiwa náà ọ̀yàmùkúrúlọ́ wallahu khairul makirin ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ mítìnì ṣe bẹ́ẹ̀ ni ẹ ẹ mọ̀rọ̀ hun ọ̀tẹ̀ gan ẹ̀ mọ̀ nípa bí wọ́n ṣe máa ń dètè gbogbo ète yín pátápátá lọ́dọ̀ òun ọlọ́wọ́n ọba bá ń sálásán nígbà wọn bẹ̀rẹ̀ sí ṣe mítìn yìí ibi wọn padà conclude sí ni pé àwọn pa pé táwọn bá pa gbogbo ohun tí ń rùn yọ̀ tán ọlọ́mọṣẹ́wá lọ́ta àwọn ẹni ọlọ́ àwọn táwọn yìí alimu wọ́n sì mọ̀ nínú wọn anahu nabiyu haq wọ́n mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba lóòótọ́ ni annahu saburun wọ́n mọ̀ pé onísùúrù ni annahu wakirun wọ́n mọ̀ pé wakurun wọ́n mọ̀ pé ẹni yìí èèyàn jẹ́jẹ́ ni annahu amin wọ́n mọ̀ pé ẹni yìí tá a bá fi nǹkan sí lọ́dọ̀ nǹkan wọn yóò tọ́jú ẹ̀ gbogbo àwọn tí wọ́n pètò pèrò yìí náà gbogbo wọn náà ẹni tó láṣọ lọ́dọ̀ ànábì ẹni tó ní góòdì lọ́dọ̀ ànábì ẹni tó ní ọ̀rọ̀ tó fi pamọ́ sọ́dọ̀ ànábì ẹni tó ní property tó fi pamọ́ sọ́dọ̀ ànábì alimu bi annahu amin wọ́n mọ̀ pé ẹni yìí o èèyàn tó ní ìfọkàntánì kí ló wá fàjà jama ìtọ́ fàjà òun náà ní la ilaha illallah gbé ànábì sọ fún wọn pé ibi ẹ̀ ń là káyìí ní gbogbo yín sẹ́yìn ò rí náà ni ẹ máa wá sin tọ́lọ́hún dá wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim wọ́n ní aj'ala al-alihata ilahan wahida ó fẹ́ sọ ọlọ́run ọba tọ́pọ̀ rẹpẹtẹ yìí ó fẹ́ sọ di ọlọ́run ọba ẹyọ kan ipe gbogbo wa ń sìn àní ń ṣe ń tà ń ṣe mọ́tẹ́lẹ̀ ọlọ́run ọba rẹ nìkan láà máa tẹ̀lé ìwọ nìkan náà láti máa tẹ̀lé inna hadha la shay'un ujab èyí tó gbédè yìí a yóò lágbára o àwọn onígbà o wọ́n sì wọ́n wọ ibi táwọn parí mítìnsì tí wọ́n sì ní pé ẹ̀dí ká pa Abu Jahal tó jẹ́ ọ̀nkú anabi òun ló mú mọ̀nà náà wá wọ́n ní kọ́dà hadara dara nadwa ibi wọ́n ti ń ṣe mítìn yìí nípa ẹni ọlọ́run tí wọ́n ti ń ṣe mítìn nípa òjíṣẹ́ ọlọ́run ṣèitọ́ọ̀nù fúnra rẹ̀ tí wọ́n pè ní ibilis wọ́n lòun náà yíra padà ọ̀dà gẹ́gẹ́ bí arúgbó ńlá kan nínú àwọn arúgbó najid Najidi ni ó kọ environment ọ̀dọ̀ wọn tó wọ fìlà ara najidi ó bata ara najidi ona náà wọ aṣọ àlìkínbà àwọn ara nájìdì wọ́n rò pọ̀ kan nínú àwọn baba bàbá àwọn tán bẹ́ẹ̀ ń lù ní kì í sì ṣe bàbá wọn ìbílísù gangan ni ṣètọ́ nítorí pé gbogbo ẹni tí ọba jíjà nàbí ọlọ́run àbójútì ṣe ọlọ́run ìbílísù ní fílẹ̀ ọlọ́run wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan shayatinil jinni ọlọ́run kò sí àwọn anábì ọlọ́run ọba táwọn èṣù tí wọ́n ẹ̀rọ kiri ká wọn nígbà míì èṣù yóò wà ní fọ́tò rẹ̀ léyìí tẹ́nìkan kan ọ̀mọ́ lẹ́yìn ọlọ́run nígbà míì sì ni yóò gbé fọ́tò èèyàn wọ̀ ni yóò mọ̀ wá da nǹkan rú yóò mọ̀ wá ba nǹkan jẹ́ àwọn tó bá wà ń fura àwọn tó wà mọ̀ pé ah ìbílísù lóde yìí kọlọmọdì àṣetánì ọlọmọdì olùfọtò wa kọlọmọdì àṣetánì kọlọmọdì olùwàwọ wa èṣù ọlọmọdì okó sínú ara wa ìbílísù tá a wí yìí òun náà dìde nítorí pò ń gangan lọ́fẹ́ bá ṣe jẹ́ ọ̀fẹ́ ràn gbogbo àwọn tá a wí ni mọ̀ṣẹ̀wá ní irinṣẹ́ ṣetánì fáwọn anábì ọlọ́run kọlọmọṣẹ̀wá ní irinṣẹ́ ṣetánì fáwọn afáàtàn jíṣẹ́ ọlọ́run wa ma umiru illa liya'budullaha àwọn afáàtì náà jíṣẹ́ ọlọ́run ọba ní tí wọ́n sọ ni pé wọn ò ní àṣẹ nǹkan kan wọn ò ní amówó wà wọn ò ní akó property wa wà àwọn afáàtì náà jíṣẹ́ ọlọ́run ọba wọn ò ní ká wọn ò fẹ́ sọ dúkìá tìyín di tiwọn kódà àwọn afáàtì náà jíṣẹ́ ọlọ́run ọba wọn èyí jíṣẹ́ ọlọ́run kan pé àti parí iṣẹ́ ọlọ́run ọyẹ dáwó wa ìjà máa ná illa li abudullah ẹ máa sin ọlọ́run náà ni mukhlisina lahudin òyìnkú ìmùsọ̀lá ẹ máa kírun wàyúdù zaka gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ mú wá kákó fáwọn tí ò ní iṣẹ́ ọlọ́run nìyẹn jama kẹ́nìkan wá pé iṣẹ́ òun fẹ́ bàjẹ́ mọ́ni àdáàlì wàlíyàn ànábìlẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá ní wọ́n bá òjíṣẹ́ ọlọ́run sọ̀tá faqad adhantu bil harbi èmi ọlọ́run ọba ní ìbàjẹ́gùn tèmi àti ẹ̀ bá ṣe wọ ogun òye èmi ní ṣẹ́gun rẹ̀ ọlọ́wọ́n sọ fún Jibril ọlọ́wọ́n ní wọ́n Jibril wọ́n ti ṣe mítìn tiwọn tán kí ni wọ́n wà mí wọ́n ti ṣe mítìn àwọn ẹni ọlọ́run o nǹkan ọmọ ṣe kò sí ní mẹ́bí tí nǹkan ti ń ṣeun wọ́n sì parí mítìn tamaka bí wọ́n sì parí mítìn yẹn tájàmá ọlọ́wọ́n ọba ní ìwọ Jibril wàá lọ bá Muhammad sallallahu ìgbé wọ́n ti parí mítìn láàrin ìlú ní Daaru Nadwa bíi town hall àwọn náà ní town hall tiwọn wọ́n ti parí meeting rìpọ́ọ̀tù meeting wọn ibi wọ́n padà bá ọ̀rọ̀ dé ni pé ẹjí kákúpa nítorí nígbà táwọn kan mú mọ̀ràn wá Abuja ali ní ẹ ẹ mọ̀gbẹ́ bíi tiwa ni tí fámìlì kan bá pa nínú eh, ẹ̀yìn fámìlì tẹ̀ jòkó lẹ́yìn fámìlì ń kò ní ẹ̀sìtì mọ́ láyé torí mo mọ̀ pé àwọn bàbá wa àtàwọn ẹ̀gbọ́n wa wọ́n fẹ́ràn rẹ̀ tí fámìlì kan bá dìde láàrin yìí tó lóun lòun fẹ́ pa Muhammad sallallahu alayhi wa sallam mo mọ̀ pé nínú àwọn fámìlì wa àwọn àgbà ń bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n mọ ìjàjà tí wọ́n káàtó tí wọ́n bá dìde sí fámìlì náà tí wọ́n bá gbẹ̀san lára fámìlì náà fámìlì náà ò ní ẹ̀sìtì mọ́ ìtẹ́ ìbàjẹ́ àṣẹ ni pé ẹ ṣe jẹ́ kí kọjá pé gbogbo fámìlì kọ̀ọ̀kan nínú àwọn àtàjòkólẹ̀ yìí kí kálukú dún wa káyàn ọ̀dọ́ kọ̀ọ̀kan jẹ́lìdẹ̀n gulaman jẹ́lìdà tí wọ́n mọ ìdá fi pààyàn a sì fún ọ nídà tí ó mú dáadáa gbogbo wọn ni wọ́n wàá kó jọ tí wọ́n bá ti bá nínú ilé báyìí wọ́n kàn sa nídà lẹ́ẹ̀kan náà ni ẹ̀jẹ̀ rẹ̀ wà ta ara gbogbo fámìlì ó ní níbà ní àwọn fámìlì wa a ní lè gbẹ̀sán mọ́ ìtọ́kàn kùtà àmọ̀ràn ni pé ta lọ́pàá wọn ní fámìlì yẹn pọ̀ a ní lè bá gbogbo fámìlì jà ẹni tí ń pé ká máa bọ̀ wá sójú ọ̀nà ọlọ́ bọ́bá tí wàá rí bẹ́ẹ̀ wọnú tí him díyà díyà lókùtà fún yín àmì díyà lókùtà fún wa díyà ló kù tẹ́ fún wa ta ni sọ̀rọ̀ yìí jẹ́ ma ọ̀hún kù wa Muhammad sallallahu alayhi wa sallam díyà ni pé ẹni bá pa àyàn oyè bóyá ó ṣèṣe pa àyàn àbí wọn ò rójú tu ẹni ọ̀pá gangan ó dàrú díyà ni pé ẹ wà fún wa lówó ńlá kan àmọ́ owó nì oyè kò sí ní àwọn àwọn tó wá jẹ́ àwọn akúnjẹnu wa àwọn pin àmọ́ wa ta amanta ń ṣe ìdùnnú náà jẹ́ fún wa ipe muhammadu kú láàrin wa wọ́yàmukurun báwọn sì ń ṣe tiwọn wọ́yàmukurun lọ ọlọ́wọ́n bá náà ń ṣe tiẹ̀ àmọ́tọ́ ọlọ́run ní olókè muhammadu sallallahu alayhi wa sallam ó wà nínú ilé ní jibril bá lọlẹ́ bá nebà muhammad onírẹ̀ muhammad ó ní alihijira ta alihijira èyí náà lọ́lọ́wọ́n bá ní kó kú o nílùú Mẹ́kà anabi lọ́ọ́ lè bá Abubakar lọ́sàn-án anabi ní Jibril wá ọ̀sẹ̀ kú lọ́dọ̀ mi tán sìn ẹ dákun Jibril ta wí ìyẹ́ kan nínú ìyẹ́ rẹ̀ tí wọ́n bá kì í bọ́ bí ayé ti bẹ̀rẹ̀ tọ́ba tó mú ìyẹ́ kejì tó tún kì í bọ́ síbi táyé parí sí wọ́n ní yọ wàá da gbogbo ẹ̀rú pẹ̀lú ìyẹ́ méjèèjì yìí bí ìgbà téèyàn bá ń lọ ata nínú blender ìgbà téèyàn bá ń lọ ta nínú blender jama bí ìgbà téèyàn gbé ata sínú ẹ̀rọ ọlọ́ta bí ṣe ń pò pọ̀ ní ìyẹ́ jìbìrì ìlú méjèèjì gbogbo àgbáńlá yìí bí ó ti sọ́dà àmọ́ làwọn bá ní sáṣẹ sòrò ọlọ́run yìí kájú kọ́lọ́hún tó fìyà jẹyàn èyàn ti ṣe lójú ẹ̀ ọlọ́run sá sí sùúrù bí mi ọlọ́run sì fẹ́ tó ó yé mi ìwọ ni kò kú o mọ́kà fún wọn nítorí ìdí kan torí àwọn tó fẹ́ ṣe rere Madina ọlọ́run ti ní plan fáwọn ará Madina mọ́kàtà awúyìn náà onígbà padà dìgbẹ̀yìn ayé oye gbogbo àwọn tá awúyìn náà nígbà náà fi padà dé lẹ́yìn ọdún bíi mẹ́wàá gbogbo wọn náà wọ́n ti darúgbó àwọn ọ̀lẹ́ wọn àwọn ọ̀lẹ wọn àwọn alágbára wọn wọ́n ti dọ̀lẹ àwọn olówó ni wọ́n ti dolòṣì bí n bá ti ń bá àwọn anábì ọlọ́run jà ọlọ́run máa hàn lè mà ní eríṣiríṣi táwọn anábì ọlọ́run tó máa bẹ lọ́run fún pé ọlọ́run bá ṣàánú ẹ̀ wọ́n tó máa bẹ lọ́run fún. wọ́n wá dé ilé ọwọ́ alẹ́ anábì ti mọ̀ pé wọ́n ń àbí wọn rọ kiri ka ilé ànábì àwọn ọ̀dọ́ yìí kí ni wọ́n fẹ́ ṣe jama wọ́n fẹ́ baṣẹ́ ọlọ́run jẹ kọ́lọ́ má lò wọ́n ní irinṣẹ́ ṣaitan. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run pàṣẹ fún ànábì ká ànábì ó jáde ànábì sì jáde ó jáde náà min bayna aydihim sadda wa min khalfihim sadda fa aghshaynahum fahum la yubsirun ànábì bẹ̀rẹ̀ sí káyà yẹn fi ọlọ́run bá yóò dín in níwájú ipa yín ò ní ká mi ọlọ́run ó di yín lọ́wọ́ lẹ́yìn ipa yín ò ní ká mi ọlọ́run ọba yóò da bójúbójú bò yín ẹ ní rí nàrí mi anabi anabi sì wá bu yẹ̀pẹ̀ lọ́ba bu lé wọn lérí yẹ̀pẹ̀ yẹn kì í ṣe yẹ̀pẹ̀ ogun yẹ̀pẹ̀ tí káfí yẹ̀yẹ́ ẹni ni àwọn tó ti mú dà lọ́wọ́ wọ́n ti sùn lọ́wọ́ ká nábì tó jáde ẹ̀dá mùtá ló kùn wọn lọ́rùn jẹ́mọ́ sáà nábì ni ọlọ́run fúnra rẹ̀ ló kùn wọn lọ́rùn bẹ́ẹ̀ bá ti ń bá anabi ọlọ́run jà ọlọ́run ni wọ́n máa bá ni wọ́n máa dájú kọ́. yẹpẹtawi ti nítorí ilẹ̀ yorùbá àwọn fóun jálàbí gbogbo nǹkan làwọn máa ń sọ di gbogbo nǹkan ni wọ́n máa ń sì gbọ́ yé tó bá fẹ́ bẹ́ẹ̀ nìkan jà nínú àwọn tí wọ́n ń bá wọn jà àbí wọ́n ń ṣọ̀tá wọn wọ́n wá bu yẹpẹ wọ́n wá ka ayatawi sí wọ́n wá dá sí la àti tàbátì àdágbóná ọlọ́run jẹ́ ọlọ́run ní jẹ́ káwọ orin ojú ọ̀nà yẹn àwọn ìsáfẹ́ ológun àyíṣàfẹ́ èṣù àfọ́ ọlọ́run tá à ń tẹ̀ lójú ọ̀nà ọlọ́run wọ́n ní tàbátì àdá ọlọ́bẹ wọ́n ní tàbátì àdá oní oní onílántà wàhálà onírin tòun tòun ò ní jẹ́ ìyàmọ́ láyé àmọ́ àwọn náà ń kọ́ ọgbà tó fi dìgbẹ̀yìn ayé àwọn náà ò ní jẹ́ ìyàmọ́ àwọn yìí ní tí wọ́n bá ti yọ ládùúgbò gbogbo ará àdúgbò ọmọ abẹ̀rù ni a ah, àfa ẹ má súnmọ́ o ẹ má súnmọ́ o bọ́ fún àfa àǹdẹ̀ súnà létí yóò tún sàdúrà fún un ìgbé gbàá ẹni ọlọ́mọsàbọ̀ nà mọ́ ní tí ó wí ni torí tá ànábì máa ń sè ni gbogbo àwọn tá a wí yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà tí wàhálà lágbàá gan ànábì àni Allahumma yìí di kaumi ọlọ́mọ àǹfọ̀nàmọ́ wọn àfa innahu la ya'lamu wọn ọmọ ni bàbá wa mọ̀ yọ mọ̀ wá sí i ti ń sìn. anabi jáde anabi ti wá lọ arákùnrin kan ó pàdé anabi tí ń bọ̀ ìgbà tó wọ́n kọjá wájú ilé anabi ó rí àwọn tọ̀hún tí wọ́n sì ń datọ́ láago mẹ́fà bọ̀ wọ́n ti sùn lọ kálukú ìdá ti bọ́lẹ̀ wọ́n wọ́n béèrè pé kí lẹ́yìn wá ń bí wọ́n láwọn lépa arákùnrin wá bí nìyí kí ló ṣe fún yín ọlọ́run fẹ́ pa ni a ẹni tẹ́ ń tọ́jú owó sọ́dọ̀ ẹ̀ ẹni tí ń lọ jẹ́jẹ́ ẹni tí ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́ bá là ẹ wọ́n ní ìpèpè tí ń pè náà lójú afẹ́ pa kọ̀ṣẹ́ wa àmọ́ pa à ó ní ó ti wá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ wo eré yín ni yẹ̀pẹ̀ tó bù sí yín lérí lọ́wọ́ lérí yín mu ní wọ́n máa ń gbé eré nù wọ́n bá rí pa ọmọ jáde lóòótọ́ ànábìfẹ́ kí wọ́n fi yẹ̀pẹ̀ yẹn mọ̀ pé òun ti jáde òun ti kọjá lára wọn ni àbí wọ́n sábà pé nìkan ló bu yẹ̀pẹ̀ sí gbogbo àwọn lérí yíká bí wọ́n ṣe yíká tí wọ́n fẹ̀yìn ti ẹ̀ǹkùlé wọ́n fẹ̀yìn ti ògiri rẹ̀ bí wọ́n ṣe yíká là níbi ṣe bu yẹ̀pẹ̀ lé wọn lérí yíká bẹ́ẹ̀ òun wà lọ́ntẹ̀ wọ́n ti da tọ́lẹ̀ wọ́n ti sùn lọ. wọ́n fẹ́ bá ànábì ọlọ́run jà ọlọ́run sì máa wọ̀ràn wàláhì èèyàn ní bọ́m̀bẹ̀ ọlọ́mọṣẹ́ wa ló ta òun ni wọ́n sọ fún ọ pé à ó ti kọjá àgọ́rà mọ́ pàdé ẹ̀yìn gbà tí ń lọ́ọ̀sì ó ti jáde lóòótọ́ ló bá di gìrìgìrì gìrìgìrì àwọn kan ní ẹnìkan wà nulẹ̀ ni Ali bá yọjú sí wọn Ali ní èmi ni mo wà nulẹ̀ o ọ̀nà à Ali ká wà Ali gan fún rẹ̀ òun gan wò òun gan rẹ́dì láti láti láti fèsì wàhálà Ali tó wà nulẹ̀ yìí náà sẹ́yìn òun gan rẹ́dì àmọ́ wọ́n rí i pé eléyìí ò sí kọlù bàbá ti lọ́wọ́ bá anabi ọlọ́run jà àbọ̀ bá afa jà àwọn yẹn ń bẹ lára anabi ọlọ́run àwọn yẹn ń bẹ lára afa kò sírun tó fẹ́ gbé déètò ní balẹ̀ kò sípò téèyàn fẹ́ lò téèyàn ò ní balẹ̀ kò sí agbára téèyàn fẹ́ lò téèyàn ní bá ńlẹ̀ kò sírun personality téèyàn fẹ́ lò téèyàn ní bá personality ńlẹ̀ alidide ó ní kí ló fẹ́ wọ́n ní Muhammad làwọn làwọn wá Ali ni wọ́n ti jáde wọ́n bẹ̀rẹ̀ sí lé lọ wọ́n lé lọ nígbà wọ́n dé wọ́n ń tọpa ẹsẹ̀ nígbà wọ́n débi àpáta ṣe mọ̀ pé ilẹ̀ yẹ pẹ̀lẹ́ ọ̀dọ́ wọn wọ́n ní àwọn méjì náà ni wọn àtọ̀rẹ́ náà ni ipasẹ̀ wọn rè nígbà wọ́n fi débi tí yanrìn parí sí àpáta ló kù kò sí erépa kankan lérí àpáta mọ́ ọwọ́ kò pípé ibo láwa gbà báyìí kí ló ṣe fún yín ayẹ̀kú lọ́rọ̀ bó nàlá kí ni tó ṣe kí ni sọ ọjà lè ní yàbó lù yàbó pààyàn bí wọ́n ṣe wá ń sàn lọ tán bọ̀ àṣé ibi àpáta tí wọ́n dún yẹn àṣé ìsàlẹ̀ rẹ̀ eré àpáta tí wọ́n dún yẹn ihò kan wà ń bẹ̀ ni wọ́n ń pè ní garu thaur àṣé inú ohun yẹn ni anabi wà àti abubakar abubakar wa ń sọ fún anabi pé sọ ń gbọ́ wọn anabi ni ń gbọ́ wọn ìbáwọn náà ni wọ́n ń sọ̀rọ̀ lókè Abubakar àtànábì ti ń sọ̀rọ̀ nínú kòtò wọn ò sì gbọ́ àwọn sì ń sọ̀rọ̀ ó yé lókè ànábì àtàbákì sì ń gbọ́ nísàlẹ̀ nẹ́tíwọ̀kì ni ọlọ́run ló bàjẹ́ bọ́lọ́run bá fẹ́ tó bá fẹ́ ràn àwọn ànábì ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ pátápátá ni. Abubakar wa ni ìrẹ́ àwọn tá a wí wàláhì wọ́n ti dé o bọ́kànnù wọn bá wo gìgírísẹ̀ rẹ̀ tó bá lè wo ẹsẹ̀ rẹ̀ ọ̀ọ́kan tó bá ń wò báyìí ojú wọn pàdé anabi ni ma dhannuka bithnayni wallahu thalithuhuma kí wàá ní èrò rẹ pẹ̀lú ọlọ́run ọba wa tó jẹ́ pé bá pé méjì yìí kì í sáwọn méjì la dúró bí àwọn mẹ́ta ni ẹnì kẹta wa. Allah ni kìsì pé ọlọ́run ọba ọ wà nù kòtò ni wọ́n ń sọ laysa Allahu fi kulli makan ọlọ́run ọba ń bẹ lókè sámà keje wa ma'ahum bi ta'yidihi wa nasrihi ọlọ́run ọba wa ń bẹ pẹ̀lú àrànṣe rẹ̀ pẹ̀lú wọn. wọ́n ní bí wọ́n ṣe wọnú kòtò yẹn tán ọlọ́run pàṣẹ fún ankabut ẹ̀mọ́tán pè ní ankabut aláǹtakùn ẹ eh. Allahu Akbar spider tó máa ń lọ tí máa ń bọ̀ yẹn òun náà sì tún dáàbò bò ẹ̀sìn ọlọ́run ìwọ dáàbò bò ẹ̀sìn ọlọ́run fẹ́ máa bẹ̀sìn jẹ́ aláǹtakùn tí èsì tó aka inú ń sì ń dáàbò bò ẹ̀sìn ọlọ́run bá nàbí sí bọ́ọ̀nù kòtò báyà tàbí bá kiri ó sì bẹ̀rẹ̀ sẹ́ńtì gbogbo àwọn òwú tó ní lára gbogbo àwọn òwú tó wà ní díẹ̀ ó fọ́n gbogbo òwú yẹn jáde ń sì ń ta ń sì ń ta ń sì ń ta ń sì ń ta ó sì ta ó sì di ojú kòtò yẹn okun tí ọ̀já àwọn kèfèrí ó rò pé èèyàn wà ní níbi nítorí pé kòtò tí ọba ti pẹ́ àbáàyè tí ọba ti pẹ́ téèyàn ti débẹ̀ òlàlá àtàkùn máa ń ṣe ní máa ń ta òwú di bí wọ́n ṣe ń bọ̀ ṣeré àpáta yẹn ló sì dìde tiẹ̀ ń sì ń ta okùn ń sì ń ta okùn ń sì ń ta okùn ní bẹ́ẹ̀ bá ń dáàbò bo rasul èmi náà tí mo jẹ́ ẹranko yìí ń dáàbò bo anabi. gbogbo àwọn tí tọ́lọ̀ bá fẹ́ràn àwọn anabi ọlọ́run lọ́wọ́ àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ gbogbo nǹkan fún wọn nínú tọ́lọ̀ ọ̀rọ̀ fún anabi aláǹtakùn jẹ́ kan mẹ́ nígbà rí i pé àwọn ò rí mọ́ nígbà padà sílé nígbà padà sílé arákùnrin kan òun wá ń bọ̀ látọ̀nà Madina lọ́bàtàbà gbogbo wọn tí wọ́n bàjẹ́ tójú wọn kóró ah téèyàn bá ń bá àwọn ọ̀tá ọlọ́ àwọn ànábì ọlọ́run jà àbí ń bá àwọn àfáìsìn jà alárẹ́ ọmọ gbóná tẹ́lẹ̀ máa bẹ́ẹ̀ lọ́n fún wèé má máa parẹ́ gbogbo wọn ojú wọn gbọ́n ojú wọn pọ́n wọn wá jókòó lẹ̀ wọ́n wá wò pé ah bó o la fẹ́ ṣe báyìí àwa lọlé àbálé àwa dé ojú ọ̀nà àbálójú ọ̀nà ọ̀nà ìbọ̀lọ́gbà torí wọn arákùnrin kan ló wá bá wọn lónìí ẹ má dara yín láàmú ẹ má dara yín láàmú rárá o ọ̀nà Madina lèmi ti ń bọ̀ nsìn mo sì pàdé anabi àti kejì ẹ̀ sọ ma pé information ti dé ẹ̀ n ti ń dàrú kò dàrú mọ́ n ti ò kílẹ̀ àti kílẹ̀ àsùnwọ̀n sọ ma pé ẹni tó sá fún yín sọ ma pé ó yẹ kí wọ́n fi ilẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ làwọn tí ọ̀rọ̀ òye inú ni ẹ anabi mú ìdásí ọwọ́ ọ̀tún ó gbé kuraani sọ́wọ́ sí nígbà tó wà maka ẹ dákun ṣe ìtàn yìí àti ọ̀rọ̀ yìí ń sọ́jọ́ra wọn jẹ́jẹ́ rẹ̀ lójókòólẹ̀ wàláhì jẹ́jẹ́ lójókòólẹ̀ yìí ṣe pípò sójú ọ̀nà ọlọ́run nígbà wọn wá lé tọ́ ó sì jáde ẹni tó wá fún wọn ní information yìí ó lé òun rí báyìí Muhammad òun rí báyìí àti kejì ẹ̀ wọ́n wá ní tó kù ń sìn ni pé ta lọ́mọ ẹ̀sìn gùn dáadáa kí ló ṣẹlẹ̀ sí Musa tí Fáráò náà fi lọ lè fi rí kiri omi ta ló lé débi omi anabi wa kini anabi Musa tọ́ àwọn náà wá ní tàṣẹ ni pé ta ni ó lé Muhammad náà dé ọ̀nà Madina tí ó sì gbé eré rẹ̀ wá fún wa báyìí àfúnlẹ́gbẹ̀rún rànkúnmi àfúnlẹ́gbẹ̀rún àpò owó góòdì àfúnlẹ́gbẹ̀rún ìbáka gbogbo àwọn nǹkan téèyàn máa ní tí máa fi jẹ́ èèyàn láyé gbogbo ẹ̀ pátápátá ni wọ́n promise ẹni tó bá fẹ́ pa nebi muhammad sallam ntọ́fà ìjírá nu o sọ pé ìjírá sìn ọkọjá à ń lùlù amọ̀rìn káàkiri ojú títì àárọ̀nù ni kí ló máa nábì kú mọ́kà kí ló kojú kí ló ṣẹlẹ̀ sí. Suraqah ibn Malik ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn akọgun àwọn àgbà tí wọ́n lè gun ẹṣin tí wọ́n lè fi sáré òun lọ́wọ́ náwọ́ ó ní òun òun bóun ṣe wà yìí ẹ fi òun lẹ̀ fún gbogbo ń tẹ́ kó wa ẹ kó kalẹ̀ ẹ gbé ẹ̀sìn wa ẹ̀sìn tó mèrè sá tó lálàáfíà dáadáa òun ọ̀ bá àwọn méjèèjì lọ́nà Mádínà nísìn àwọn náà sì ẹ̀sìn làwọn náà gùn Abubakar gun ẹ̀sìn Ànábì náà ṣe kínní Ànábì náà gun ẹ̀sìn ó ní bọ̀tí ẹ̀sìn tèmi yìí yọ ọba ẹ̀sìn méjèèjì sẹ́wọ̀n pẹ́ ló mú ẹ̀sìn yẹn lọ lè bá Ànábì nínú kòtò yẹn lẹ́yìn ìjọ kẹta tọ àwọn yẹn náà àwọn náà tún dá sítọ́ lọ́hùn wọ́n dá bùbẹ̀ sí ọlọ́hùn ìyá wa Asma àbúrò ìyá wa ìyá àbúrò ìyá Aisha wọn ti fẹ́ ìyá Aisha gbà yẹn àmọ́ àbúrò rẹ̀ Asma tọ́jú ọmọ Abubakar òun ní máa ń gbé oúnjẹ lọ lè fún wọn láàárọ̀ yóò di oúnjẹ tí àárọ̀ sí ìsàlẹ̀ ẹkùn báyìí yóò gbé oúnjẹ tọ̀sán sí àárín àyà rẹ̀ méjì báyìí yóò wá so méjèèjì lókun ní wọ́n fi ń pè ní tààtù ní tọ́kìn òun náà ti ń lẹ́yìn ìlú jama mùsùlùmí ìtọ́jú mẹ́ta lànà bí lómẹ́ òun náà dáàbò bẹ̀sẹ̀ ó fẹ̀mí rẹ̀ lẹ́pẹ̀tọ̀ àbí ẹni tí ń lè gbójú ẹ fún ẹni tí wọ́n wá wanted kálukú ń dáàbò bẹ̀sìn ọlọ́run ẹjá wa náà ó dáàbò bẹ̀sìn ọlọ́run Sùrákà nígbà tó ẹsẹ̀ rẹ̀ ń sáré lóòótọ́ kọ́lá wọ́n sáré di ẹsẹ̀ ànábì lọ àmọ́ lọ́wọ́ máa ń bẹ lẹ́yìn ànábì ọlọ́run ò sí lẹ́yìn tiẹ̀ nígbà tí sọ̀rọ̀ akárí wọn lọ́ọ̀kan báyìí Abubakar lọ́kọ́kọ́ wẹ̀yìn tọ́lá ànábì ànábì kan lọ́ọ́ ti tiẹ̀ ni ó ti fẹ̀mí balẹ̀ sọ́dọ̀ ọlọ́run pátápátá ibi ọlọ́run bá ń bẹ pẹ̀lú Abubakar náà ẹ̀rú wa ń ba lọ́tún lọ́sìn maratan yóò wà níwájú ànábì ànábì àná Abubakar kí ló tún ṣe wájú mi ó ní torí torí rẹ̀ náà yóò tún wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bọ́n ṣe ń lọ ní sàrànrọ kiri ká nẹ́bí báyìí ń dáàbò bẹ̀rẹ̀ sí ọlọ́run kẹ́nìkan wá ní ẹ̀sìn ọlọ́run gan-an lòun fẹ́ fèsì tó wọ́n máa bàjẹ́ ọlọ́run máa kó ràn. nígbà tí Abubakar wẹ̀yìn orí Suraka ti ń bọ̀ Abubakar Muhammad Suraka ní ń bọ̀ yìí o kí làwọn ọjọ́ anabi Musa sọ inna lamudurakun ọwọ́ tẹ̀ wá wo Musa Fáráò àtàwọn ọjọ́ ẹ̀ níbọ̀ yó àmọ́ Abubakar sọ pé ọwọ́ tẹ̀ wá òun kàn sọ fún anabi pé Suraka níbọ̀ yó idà ní lọ́wọ́ rẹ̀ yó ó sì máa Suraka la nínú maka pé tọ́ba bẹ̀yàn lérí lẹ́ẹ̀kan ó ti tán anabi lọ́la ń bẹ pẹ̀lú wa ẹ̀yọ́ màyá mi ẹjẹ́ àdúró tọ́lá wọn bá wọ̀ ó súnmọ́ wọn tán báyìí kọ́ yọ idà rẹ̀ nínú àpò. anabi ni ọlọ́run ọdọọwọ rẹ pẹ̀lú ẹrú rẹ ẹsẹ̀ ẹsìn rẹ ẹsẹ̀ mẹ́rin abi ó sì wọlẹ nínú tàǹkà wọn ní ẹsẹ̀ sùràkà náà wọlé nínú tàǹkà wọn ní kò ti wọlẹ anabi wọn wo báyìí lọ́ọ̀kan ó ti ṣubú anabi ṣubú o. bẹ́ẹ̀ bá ń lépa àwọn àfọ ọlọ́run ọba ṣubú ibi wọn bá ti ń sọ̀rọ̀ àfọ ọlọ́run yà kó ń bẹ̀ torí ó ṣubú àfààfà àti bá ti ṣe àbòsí lókun tí ò dé olójú ọ̀nà ọlọ́run kí ni ànábì wá ṣe fún sọ̀rọ̀ akájàmá tí wọ́n bá dé pé wọ́ọ̀dì kí ló ṣe ẹni tí ń lépa rẹ̀ bọ̀ tí pàrẹ̀ wá ka kí ló ṣe fún ẹ ra gba ìdá lọ́wọ́ rẹ̀ ẹ sì gbẹ̀san àbí ànábì wá ṣàdúrà fún pé sọ̀rọ̀ aká àwọn jíṣẹ́ ọlọ́run ni máa bá tiẹ̀ lọ Suraka ni ẹ rí bí mo ṣe rí wàhálà ti dé anabi wa ṣàdúrà fún Suraka anabi ni wọ Suraka ọlọ́wọ́n fi ọmọ náà Suraka ọlọ́wọ́n fi ọmọ náà tí wọ́n bá ara yàn ń ṣe oye tíṣù bá ara yàn ń ṣe ọ̀dà kéèyàn ọmọ bíi tí ọmọ lọ ọ̀dà kéèyàn ọmọ ọdúnṣẹ́ tí ọmọ ṣe èyí tó ń ṣe yọ̀fẹ́ díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni mo wá bẹ̀ lọ́hùn fún ọ ọba tó ní kí ẹsẹ̀ rẹ wọlẹ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ kọ́lọ́mù ọba náà kó mú ọ jáde báyìí nísìn kọ́ ọmọ wa lọ mọ́kà kọ́ ọmọ lè sọ fún wọn pé iṣẹ́ tí wọ́n rán o kò ṣeé jẹ́ o. bá anabi sè sàdúrà fún sọ̀rọ̀ ọkọ̀ yìí àwọn náà wá sàdúrà fún gbogbo ẹni tó ní wọn máa sọ táwọn anabi ọlọ́run àtàwọn àfọ ọlọ́run ọba tí fi yàn máa nà ti tàn mọ́lẹ̀ sínú ẹ̀mí yàn kọ́lọ́ mọ́sàbà ni tàn mọ́lẹ̀ sínú ẹ̀mí wọn gbogbo ẹni tó bá dúró pé tó lóhun tó wọn iṣẹ́ ọlọ́run lọ́wọ́ máa bàjẹ́ àdúrà tá a ṣe fún náà làdúrà tá a nàbẹ̀sẹ̀ fún Suraqa ipe wọ ọlọ́run ọba o mọ́sà fọ̀nàmà Suraqa àwa bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tá a wí náà ọlọ́mọ́sà bá ní fọ̀nàmà wọn náà nítorí kò sí dáadáa bí kéèyàn sọnù kò sí dáadáa bí kéèyàn ṣìnà ibi dáadáa wà náà ni pé kéèyàn mọ̀nà Suraqa yìí lọ́padà wá di ọ̀kan nínú àwọn sahaba nabi Muhammad sallallahu alayhi wa sallam tọ́jú pé gbà nabi lọ tán gan ó tún wà nínú àwọn tí wọ́n dáàbò bẹ̀sìn ọlọ́run ọba wa abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọṣàlùwà fún ẹ̀sìn ọlọ́run ọba wa ọlọ́run máa ń lò wá takò ẹ̀sìn ọlọ́run kọ́lọ́run wọlé agbára rẹ̀ kọ́lọ́run mọ́sá ìṣàánú wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àwẹ̀ aṣọra níjọ́ tuesday pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó ní àwẹ̀ alákọ̀ọ́kọ́ níjọ́ wednesday ó náà ní àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì thursday ní àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́dà jù kágbà kọ́lọ́run mọ́sá ìgbà lẹ́sìn fún wa ànábì ọlọ́run fún wa ní àforíjì ẹ̀ṣẹ̀ ọdún kan ẹni bá gba àwẹ̀ before ọgbàjọ́ kan ní ẹ̀yìn abẹ́lẹ́ nkọ́lọ́mọṣà sí rọrùn fún wa eléyìí ni àṣepọ̀ tí ń bẹ láàrin ìjírà anabi musa àti ìjírà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn méjèèjì ọ̀tá ló lé wọn kú ń lù ú àwọn méjèèjì sì bẹ ọlọ́run ọba wa ọlọ́run tẹ faraó náà rí tiẹ̀ nígbà tó wọn gbọ́ ọlọ́run bá fọ̀nà máa sọ̀rọ̀ aká nígbà tó wọn túbà tó wọn padà torí òun lọ́lọ́run ò ní fìràwọn náà rí mírèkù tiẹ̀ òun ọ̀padà àbí mírèkù kọ́ Musa tó fi ọ̀pá la omi òun sì ní rọ́ o bọ́lá ọba rẹ bá fún ọ tó fi fi la omi à àwọn ọ̀pá ọ̀sẹ̀ àwọn náà wọ́n sì kó sínú omi ọlọ́run sì ní kó mi ọ̀pá padé àmọ́ akábọ̀ òun ṣe rí mírèkù báyìí pé ah e-, eléyìí èdè sọ̀tá o ló sì túbà ń tiẹ̀ alẹ́ mi bá ní máa lọ alẹ́ mi ti ṣàdúrà fún ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ni alẹ́ Musa alayhi salatu wa salam nígbà tí àwọn ìyókù sọ pé ọwọ́ ti tẹ̀ wá òun ní innama ya rabbi sayadini ọlọ́run bẹ pẹ̀lú mi nítorí pé òun nìkan ìmánì rẹ̀ sí kínní tó rinlẹ̀ àmọ́ gbàtà nàbí wà nínú kòtò ó ní inna Allaha ma'ana ọlọ́run bẹ pẹ̀lú àwa méjèèjì nítorí ìmánì bẹ lára àwa méjèèjì àwọn àsìkò táwa láàrin ẹ̀ náà ni nídìí bẹ́ẹ̀ àwa bẹ̀ lọ́wọ́ Allah kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa kọ́lọ́mọ́sẹ̀ gbà lẹ́sìn fún wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.